أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. So -so. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti fún ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti gẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. Al abẹ́lọ́wọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó káwá kún mùsùlùmí òdodo tí ó gbàgbọ́ yé ẹ̀sìn tí ó sì máa lo ń tọ́gbọ́ ọlọ́run gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí má ṣe níbàlẹ́jọ́ ọbú fún wa láyé ń bí àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama o ẹ̀yin arúsìn ọlọ́run ilé ní fíkú class ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa tí a máa ń ṣe níbi tá a ti yanjú àwọn tó ní í ṣe pẹ̀lú mọ̀sá ìlú àwọn tó ní í ṣe pẹ̀lú gbígbàgbọ́ yé àwọn ìjọsìn inú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run ọgbà tí í ṣe ẹ̀sìn Islam ọlọ́njà kú mùsùlùmí òdodo eléyìí ni ahkamu salat part one seventy six ahkamu salat part one seventy six àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú òun apá mẹ́rin dín ní ọgọ́sàn-án òun ni apá tí a dé yìí kọ́lọ́wọ́n bá lékè ọlá kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rẹ́ ibi sọ̀látùlì jánásà ládé ní tó ní í ṣe pẹ̀lú kíkírun sí òkú mùsùlùmí lára ibẹ̀ ládé o a ti ṣàlàyé pé ìdájọ́ kákírun sókò mùsùlùmí la fárídò kìfáyà ni communal obligation ni ọ̀ranyàn tító tí mùsùlùmí kan bá kú táwọn mùsùlùmí àdúgbò yẹn ò kírun sí la ẹlẹ́sẹ̀ ni wọ́n wájú ọlọ́run àwọn àdájọ́ míì tuntun rọ̀ mọ́ kíkírun sókù la gbogbo eléyìí la ti yanjú ní episode one fifty five ọlọ́run ti ní ká rí yanjú ibi tí a wá dé òun ni wípé alọ́mọ̀ọ́yá wa kan tó bá ti wá kú báyẹn a fẹ́ káwa mùsùlùmí lẹ́yìn tá a sọ pé ti tító ni fárídù kìfáyà ni tá a bá wá lè pọ̀ ọmọ dáa ká pọ̀ tá a kírun sí ọmọ ìyá wa la a ní nǹkan méjì ni ká kírun sí mùsùlùmí la ọmọ ìyá wa tó kú yóò jẹ àǹfààní lára wa àwa náà wà ládàá tó tóbi pọ̀ ládàá tó a ti wá sọ àdíìsì bọ́mọ ìyá wa ó ṣe jàǹfààní lára wa a àdíìsì ìyá wa Aisha radiyallahu anha ọlọ́run bá ní yọ́nú sí ìyá wa níbi tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ nípa wípé máa mímọ́ yìí tí yusalla alayhi ummatun minal muslimin yabluguna mi'a anabi sallallahu alaihi wasallam wọ́n sàlàyé fún wa pé tá a bá rí òkú mùsùlùmí kan a wá rí ìjọ mùsùlùmí tí wọ́n tó ọgọ́rùn tí wọ́n ń kírun sí lára ìtànàbí sọ yìí <laughs> àlàyé ńlá ni tá a bá wọnú tawhid tá a bá wọnú àkìdá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń kírun ńlẹ̀ Yorùbá lọ́dọ̀ Ọlọ́run èsì mùsùlùmí gbogbo ẹni a bá ti jọ ń kírun tó tó ń sọdún eégún kìí mùsùlùmí ẹlẹ́bọ lélẹ́yìn gbogbo ẹni a jọ ń kírun tó tún ní ọ̀fọ̀ kan ti ń pa ní kọ̀rọ̀ àwọn ìyá rẹ̀ òṣòro mọ́nìgà àwọn atoríjapá àwọn atẹ̀dọ́jọ́ kan àwọn àtìfúnjòróǹro àwọn àṣẹ náni náà fi jó àti òrùn lòrùn fi gbogbo àwọn ọ̀fọ̀ ó kún ọ̀dọ̀ àwọn àfọ̀njálàbí ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń lọ ọ̀dọ̀ wọn náà wọ́n sọ di ọ̀tá ọlọ́run wọ́n sọ di olórí ibú lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ di ẹlẹ́bọ ẹ̀ ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ pé ni ó lọ́sàn-án kan ń wárí ni ó lọ́sàn kan ti ń àjọ ń tóun náà bá bí ìbejì yóò sọ̀rọ̀ ìbejì àáfàá tá a bá tẹnu bọ̀ tó ọlọ́run àsábíọ̀ ṣe wá ní mùsùlùmí òdodo jẹ́ ká lo ìfẹ̀mí ayé mùsùlùmí òdodo ọlọ́run abiọ̀ nínú ìjọ kan ṣoṣo rẹ nínú àdáṣe ìwọ ọlọ́run jẹ́ ká tó kú ní mùsùlùmí òdodo ìjọ tí wọ́n bá gbé wa dìde ọlọ́run má jẹ́ wọ́n gbé wa dìde ń kèfèrí jẹ́ ká tún gbé wa dìde mùsùlùmí òdodo. jama awárí ẹnìkan torí ẹ lè rálòmí ìkòkú káwọn èèyàn máa lọ bíi one thousand kọjá pé mùsùlùmí inú wọn ò ju twenty nine lọ. lóbi jẹ́ pé bá rẹ̀ nìkan tó kọ àwọn alu tawhid àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ bọ́ wọ́n èmú nǹkan míì mẹ́sìn wàhálà náà ṣe ah, ni wọ́n wọ́n lẹ́sẹ̀ tí wọ́n ń wọ́n níbi táwọn náà ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n lọ́dọ̀ ọlọ́run wọn náà wàá ìtọ́ máa bá jẹ́ hundred nílẹ̀ Yorùbá wa yìí ẹ̀ ń tọrọ ẹ̀ bá rí bá ẹ̀ mọ̀ pé ní Ọlọ́run ni tó yẹ tó kírun mùsùlùmí gidi ni wọ́n àáfà ìyìnfẹ́ ti gbogbo ẹnu sọ̀rọ̀ a lè rá àáfà ńlá kan kó kú kọjá pé àáfà àtàjọ ń gé orí èèyàn fẹ́jọ ń pa láǹgbà àti náà ni wọ́n lè tó five thousand kọjá pé nígbà five thousand mùsùlùmí lè mọ̀wọ́ fifty ọlọ́run asábíọ̀ já lóṣèmí ayé mùsùlùmí já tán sórí ìsìláàmù òdodo jẹ́ wọn ó gbé wa dìde níjọ́ ọ̀gbẹ́ndẹ́ alkiyama mùsùlùmí lẹ́yìn tó dúpá jù sẹ́lẹ̀ fọlọ́ àwa rí mùsùlùmí ọgọ́rùn-ún a gbogbo wọn wá rè wọ́n wá ń ṣìpẹ̀ fún ilá ṣùfẹ̀ òfìì wọ́n gba ìpẹ́ wọn o ọlọ́run ó wọ ọlá pé a àwọn mùsùlùmí ọgọ́rùn-ún tí wọn ò fẹ́ bọ́ sí ni tán dúró lórí tawhid ọlọ́run dẹ̀ forí jọ ń tán ìwà ayé àmì gan tiẹ̀ tún ní èèyàn hundred ti pọ̀ jù nínú àdíìsì míì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àáfà wa abdullahi ibn abbas àwọn ni wọ́n gbélé ìwá àwọn ni wọ́n gbà wá ọwọ́ bí a fẹ́ lò ń bẹ̀ ni wípé máa mi ń rọ́jù ní mùsùlùmí ń yẹ̀ mọ́tù òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi sẹ́ran ọlọ́run bá ní yọ́nú sí wọn àáfà wa abdullahi ibn abbas wọ́n ní sẹ̀mí tó rasulullahi sallallahu alaihi wasallam yaqul wọ́n láwọn fi ti ara àwọn sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé máa mi rọ́jù ní mùsùlùmí ẹ rí èyíkéyìí ọmọnìyàn kan tó jẹ́ mùsùlùmí ọkùnrin ni obìnrin ni tó jẹ́ pé mùsùlùmí ni ó wá kú fàyẹ̀kúmọ̀ alájà náà zàtì yìí àrùbàrún rọ́jùlá láàyè ṣìrìkú la ìṣe à àwa rí mùsùlùmí ogójì fọ́ọ̀tì tó pé ẹ máa wo tí mò <laughs> ilẹ̀ yorùbá wa yìí ọlágbára díẹ̀ o láàyè ṣìrìkú nàbí láì ṣe à wọn à mórogún pẹ̀lú ọlọ́run wọn à ní nǹkan tí wọ́n ń tọ́ ọlá wọn è máa wẹ̀ nú kòkò wọn è máa wẹsẹ̀ ìyọnú ayé wọn è máa sín gbẹ́rẹ́ ìyọnú ayé wọn è máa jẹ àṣejẹ ìyọnú àwọn àgbà wọn è máa wẹ̀ nú kòkò ẹ̀jẹ̀. E wọn èè máa ká orí èèyàn pé èèyàn mọ́ wọn lọ́wọ́ wọn èè máa ṣe pé ọ̀gá wọn máa wá kí aṣọ aláṣọ lọ̀gá gbàbóra àáfà ọ̀rọ̀ dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè lò lórí ẹ̀sìn àwọn tá à ń pè ní màámù àwọn àáfà àtànká wọn máa ń kéwú àwọn àwọn àti ọlọ́run là ń sọ o àwọn àáfà ẹni ọlọ́run náà pọ̀ o tọ́jẹ́ pé tí ò ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run rárá ọlọ́run ṣàánú wa wá bí ọ ní o ànábì wa yan bí eléyìí nínú àdìsí àfáwà abúlé ibùn abbas la yushrikuna billahi shay'a shay'a they never associated partners with allah with anything wọn à mórogún kankan pẹ̀lú ọlọ́run wọn à mórogún ọ̀sẹ̀ pẹ̀lú ọlọ́run wọn à mórogún òka pẹ̀lú ọlọ́run wọn à mórogún ọ̀sán pẹ̀lú ọlọ́run wọn à mórogún òòṣà pẹ̀lú ọlọ́run wọn àmórogún odò ọ̀ṣun pẹ̀lú ọlọ́run wọn àmórogún òkè òkè ìbàdàn pẹ̀lú ọlọ́run wọn àmọ́ ṣe onígun wọn ò sọ̀rọ̀ òdílé làáyú ṣìrìkú náà bìlà ìṣẹ̀yà mọ̀wáhídùn lá mùṣìrìkì wọ́n jẹ́ ń tọ́ gbàpọ̀ kan ṣoṣo lọ́lọ́run they are monotheists wọn kì í ṣe polytheists wọn kì í da nǹkan mìíràn lọ́hùn gbogbo àwọn tá a wá ń sọ yìí wọ́n wá ń ṣìpẹ̀ fún àfi kó pé ilá ṣàfà àrùmọ̀lá òfin atara àpẹ̀ tí wọ́n ń ṣe fún yẹn ọlọ́run ó sì gba àpẹ̀ wọn lórí òkú ọlọ́run àbí òun gbà bá kú já kú mùsùlùmí òdodo àwọn mùsùlùmí òdodo ọlọ́run jẹ́ wọ́n pọ̀ tí wọ́n ó kírun sí wa la wá jẹ́ awàlùjà náà rẹ̀ ọlọ́run ìyẹn la ṣe ní ẹ máa báwọn ẹni ọlọ́run ṣe àárín àwọn ẹni ọlọ́run ni ẹwà toríjọ́ tó o bá kú tó bá jẹ́ àwọn olóògbóni náà lọ ń bá ṣe àwọn náà wọ́n wà gé orí rẹ̀ tó bá jẹ́ pé àwọn ẹlẹ́bọ lọ wá ṣe àwọn náà ni wọ́n kírun sí ọlá ọlọ́run ṣe wá mùsùlùmí òdodo èyí ìlabala bí tó kù ó ti jèrè lára àwa tá a bá jẹ́ mùsùlùmí òdodo ibo làwọn ò ti wá jèrè àdìsí náà tún sọ ọ́ àṣekáwa náà tó kírun sókù la àṣáwa náà tó ti ṣe kíni àti ránṣẹ́ lé àti pamílẹ̀ dòǹgbẹ́ Ninu nínú àdíìsì awa Abu Hurairata radiyallahu anhu wọ́n ní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam wọ́n lẹ́ni ọlọ́run fi ṣe rán sọ báyìí wípé man shahida sọ́lá níbòmí man shahida janazata ẹnikẹ́ni tó bá já sí wípé o gan ni ìrun sókù la àtàyù sọ́lá àlẹ́ ìhà àfiwá kírun sí. Si, òkú mùsùlùmí tó kún fàlàú kìrọ̀tún fàlàú kìrọ̀tún ládá òkè ńlá òkè tó ṣe bí òkè udu tó náà bá nàbí sallallahu alaihi wasallam tánàbí dẹ́ sàlàyé tí ń jẹ́ kírọ̀ ní òkè ńlá òkè tó tóbi gigantic hill or mountain òkè tó tóbi irú òkè yìí wọ́n wá fi wé òkè Uhud gbogbo àwa tọ́lọ́mbà ti ní àlọ́ ṣe ájì tá a ṣe ziara àlèmọ́dé debi òkè ewúdù òkè tó tóbi tó ní ńlá ni òkè yẹn nígbà táwa lọ ṣe ájì ìfẹ́ rẹ̀ tó gun òkè ń dókè àwọn sàbẹ̀ dẹ̀gun dókè rọ̀bí àlọ́ àná níbi tá a ti lọ jagun èèyàn gbọ́dọ̀ máa bú wọn wò àfi kọjọ́ ta ọlọ́run kọjá ń tọ́lọ̀ ti parí ìbínú ẹ̀ lórí ọlọ́run bá dán gba àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ máa wá kírun sókùlà tóbi di pé àjọ parí ìrun à òkè wúdù ńlá lọ́gbà wọn jama tó o bá hundred láláyè rẹ ko o ti hundred ẹ wo ibi awa naa ti ire nu lara wọn. wà máa ń ṣe ìdá àtà tùdìfánà kí rọ̀tọ́ ni ẹni ọlọ́run fi ṣe ẹran sallallahu alaihi wasallam ànábì tó wá ń ṣàlàyé lọ pé ẹ ń bá tún lè tún torí pé ntànàbí àsálà ń sọ ó yà bí o ó rọrùn kí n lo ìbàdàn tiwa yìí èèyàn lè kírun sókùlà alápẹ̀rẹ̀ ní area ui kan lọ sin òkú sí ọ̀nà maniya ní makbara tó wà ń bẹ ibi tán ti kírun sókùlà síbi tí wọn ò ti mi ó lè tó forty minutes kódà ó lè tó one hour gbogbo èèyàn kí ó lè tẹ̀ débi mo rántí ọmọ ìyàwó kan tó kú láìpẹ́ tí èfẹ́ ìpósù kan ọ̀tọ̀ níbi a ti kírun síla nìbàdàn a ṣẹ̀ṣẹ̀ gbé lọ sí makbara bùnúbálò ẹ̀ ń bá mọ ìbàdàn dáadáa kéèyàn ó kírun sókù la lérí à muslim lápẹ̀rẹ̀ tọ́wá ẹ̀sẹ̀ máa gbé lọ ọ̀nà ìlàjì fáàmù èyàn ó lo tó súnmọ́ wákàtí kan kó tó gbókù débẹ̀ so àwa kan bẹ́ẹ̀ pàjọ kírun sókù la ẹ̀ má bínú àlè tẹ̀lé yín o ládàá kan tí ládàá tí wàá ti stọ́ọ̀pù báwọn òkè údù kan làwa gbà àwọn tó tó jọ gbé òkú dé ibi tẹ́ ibi tán fẹ́ sin sí ládàá tí wọ́n ti pọ̀ ìjọ miín sì ó lè jẹ́ pé ẹjọ́ kò lé ẹ kírun sókùlà ibi makbara <clears throat> ibi tẹ́tán ni a máa sinra wa síhun ibẹ̀ náà lẹ ti kírun sókùlà ẹjọ́ kírun sókùlà ẹgbà òkè údù kan ládà òkè ńlá ẹtọ́jọ́ gbé sínú tẹ́ sínú sàárè ẹ̀tún baládò òkè údù mi anábì sallallahu alaihi wasallam ó lẹ́nu tó bá tún gán ní ẹ̀ tó wà ń bẹ̀ tí wọ́n tún fi gbé òkú sí sínú sàárè yóò gbà ládó òkè méjì kí làwọn àmọ̀ lè kèrò tọ̀ ìgbà tó wá bí anábì sallallahu alaihi kí ni jẹ́ kíra méjì anábì ní mithlul jabalaini al-azimain mithlul jabalaini al ó dàbí òkè ńlá méjì ni ìmáàmù wa muslim àwọn ni wọ́n gba hadithi yìí wá so eléyìí ni ọ̀nà méjì tá a ní ká kírun sókù la tá a gbà sóríire òkú ó sóríire lára wa àwa náà ó sóríire lára òkú tọ́ra àlè kírun sáláàyè la ibo la ti afẹ́ rí ládòkè ńlá wọn ìwọ tẹ́nìkan bá wá kú a máa ń yanjú ẹ̀ nínú àwọn wáàsí wa sàárà ò kì í ya sí mùsùlùmí olóríire o mùsùlùmí tó bá jẹ́ olóríire mùsùlùmí tó jẹ́ ẹni ọlọ́run mùsùlùmí tí yóò wà lùjàn náà tí ò ní ìjọ máa ná sàárà ò kì í ya sí pé sàárà ya sí ọ ọ gbọ́dọ̀ lọ bí olókù ọ gbọ́dọ̀ lọ kí olókù àwọn ẹlẹ́bọ kìí ṣe mùsùlùmí gan kámọ́ ní mùsùlùmí ẹlẹ́bọ torí nǹkan méjì tí ò ṣe tí ò ṣe máa fi kọ́ra wọn ni àwọn ẹlẹ́bọ tí wọ́n ń ṣe bíi mùsùlùmí àwọn mùnàfíkì tí wọ́n ń ṣe bí ara wa àwọn ni sàárà máa ń yá sí o tó o bá rẹ́nìkan tó ní wọ́n ní sàárà yá sí ọ àkọ́kọ́ kí ni lárúbáwá sàárà yá sí ọ àdíìsì wo lọ wá pé ó lè ṣẹlẹ̀ tí wọ́n ò ní pé tó o bá lọ kí ẹni tó kú àdánwò ṣe ọ àwọn nǹkan ẹbọ àtàwọn nǹkan ṣíríkù tá a bá ń lẹ̀ Yorùbá ni wàláì gbogbo àwọn ẹni Ọlọ́run tán káwa ní kéwú gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n mọ kí ó tá a bá wọn lẹ̀ yorùbá lórí pé wọ́n ń sin ọlọ́run àwọ̀ ọ̀ràn tí ijọ́ tí sàárà yà sí wọn rí tagalẹ̀ tí ọ̀wà sọ fún ọ pé sàárà yà sí ọ sẹ́mọ̀ bí wọ́n bá ṣe rí ìyàn náà ni wọ́n ti rí wọn náà pẹ̀lẹ́ bọ ní ọ̀pára àwọn ni ọ́ ta ló fẹ́ wá bá mi tí ò ní Rashidi ọmọ Hashim sàárà yà sí ọ ta ló ń tàn náà ṣé mùsùlùmí ni ṣé kírísítẹ̀n ni fálásìsẹ́ ni ọ̀nà wo ló fẹ́ gbà dọ̀dọ̀ mi kí ló dè mí àti ẹ̀ pọ̀ tó fi ní pé ìgbà gata ikọ̀ ọ̀rọ̀rùn gan wá mi pé ẹ̀yin ará àdúgbò yìí jẹ́ ẹlẹ́nìkan tí ma ṣe wá sí kí mo kọ́ mọ́ dà kọ́ mi mo ń ṣe wá sí inú ilé wa ó ní sùkúù ọmọ ń ṣe o ẹ̀yà fún o kò gbọ́dọ̀ lọ kólókùn ojú ẹsẹ̀ ní màá wá máa ṣe láhàúlà torí mi nù wọn olórí ibú làwọn ti sọ àwọn ọ̀tá ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún ọ àwọn ẹlẹ́bọ ní sọ bẹ́ẹ̀ fún ọ àwọn alálìjànù ní sọ bẹ́ẹ̀ fún ọ àwọn tó fẹ́ kó o sórí wáyé ní sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n máa ń fi nǹkan bú kan ẹnu pé ẹ mọ̀ dẹ́jà o Yorùbá náà Yorùbá lẹ́fù níjọ́ tó sọ yẹ fún bàbá bàbá oní Nokia tọ́dẹ̀jà tọ́lọ kíyàn níbi ó ti ń bọ̀ báyìí ibẹ̀ ló ti rí àláàtì mílíọ̀nù e jẹ́mọ̀ ẹ̀ mọ̀ gbọ́ mi ẹni sọrọ ọrụ nkọkọ ọ̀rọ̀ nkọ́kọ́ bóde sí pé oní ti ń bá lọ kíyàn aburú òṣèlè ìwà àti fámílì aburú kèsè mi ẹ wá máa fi gbólóhùn láháúlà wà láàkú wátà ìlàbí láìlàlílà aburú ò ní ṣe yín kódà nú àwọn aláburú lẹ Yorùbá ní gúrú ara mi gbọ àwọn ni tán lọ ẹ ń bá ọmọ gúrú màràjì nìbàdàn ìlẹ́tẹ̀ bá ti kó mọ́lá tó ń lọ Lagos Ìbàdàn expressway àwọn àáfàá wa lọ sí wáàsì Sheikh Isa Akindele Salahuddin àtàwọn mẹ́nu àwọn mùsùlùmí Ìbàdàn wọ́n lọ sí wáàsì fún gúrú màràjì gbígbà àgbà síláàmù mọ̀súdì ló kọ rẹ́ gúrú màràjì kò gbà síláàmù ah, ẹ láyà ẹ sì tún wọnú bí ìwà wọn ni Ọlọ́run làwọn gbára lé ọwa ni ẹ ní débàdàn pé ìtumọ̀ ẹni pé wọ́n làásídẹ́ǹtì àwọn àáfàá wa ní àádìbàdàn pé nǹkan kan ò ní í ṣe wá láháúlà wà láàkú wátà yìí lábẹ́ láìláà lè rà a ó lẹ̀ ti bàjẹ́ mo fetí ara mi gbọ́ lẹ́nu ṣèkì wa ni jama tẹ́nìkan bá wá báwọ̀ náà pé sàárà ya sí ọ ọ gbọdọ lọ bí òkú ọ gbọdọ lọ kó lókú débi pé ti ẹ̀jọ́ akírun la ẹ̀jọ́ agbókù sínú tẹ máa dá padà pé ìwọ àti fámìlì rẹ aburú láhàúlà wà tàbí àbí òfò rẹ kú tètè dá padà fún pa sí ọ ó lè bí ya sí ọ náà gbogbo bí bá ti máa ọ àbí síyàwó rẹ sọkọ rẹ sọmọ rẹ tètè dá padà ní o torí nínú wọn aláǹjẹ̀nu ẹni èṣù ni wọ́n wọ́n ń fi nǹkan bú ba ẹnu tí wọ́n bá ti sọ gbólò gúrúmàràjì lọ́sọ bẹ́ẹ̀ fún àwọn afáàfẹ́ ẹ ti bàjẹ́ bí gúrúmàràjì ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn anígbàgbọ́ sáfà sẹ́yìn ṣe àwùjọ kẹlìmẹ́tì láì ta mọ́ sáwọ́ àkàrù kakùrù sí yù ọ́ bàjẹ́ mọ́dẹ̀kẹ́ni kan sọ fún ẹnìkan ní pé sàárà yà sí ọ téèyàn bá kú ọ̀ gbọ́dọ̀ lọ́ọ́ bẹ́ẹ̀ nta sọ fún ọ ni pé ọ gbọ́dọ̀ gba aláàdá òkè méjì ẹnìkan lọ́wọ́ pé ọ wà lùjàn náà ó ṣòfò ní tí sọ fún ọnù ànábì fi sẹ́rán ó ní tá a bá jọ kírun sókùlà àgbà aláàdá òkè ńlá àwa àtúnjọ àgbà aláàdá òkè ńlá láàrin oṣù kan ní pé ọ̀dà ni sàárà ó sọ fún ọ wo ìlànà àwọn ọ̀tá ọlọ́run ni sàárè ìyá sí so láàrin oṣù méjì tán ní sàárà ìyá sí ọ òkú márùn kú ńlá mẹ́wàá tó yẹ kó gbà fún ọ lọ ọlọ́wọ́ kálẹ̀ bàjọ́ ọlọ ìyá sí mùsùlùmí o ìwọ tí sàárà bá ti ya sí rí lọ tọrọ àforíjìn ìlànà àwọn ẹlẹ́bọ àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ra ni kèé ṣe ìlànà mùsùlùmí òdodo ọlọ́run já sórí rẹ̀ ayé àtọ̀run ẹ̀yẹ rúṣẹ́ ibi táwa ti sórí rẹ̀ nù àwọn gbàládókè odù ọlọ́run ó wo páwa náà àjọ kírun sọmọ wa la àjọ tẹ́ tọrọ àforíjì mo bá sì máa ọmọ wa náà àwa ní màámù tí ó kírun sí ara ń tọ́kọ̀ kan ni kó jàmọ́ ẹ̀gbọ́ àárín tá a dé dáadáa gbogbo àwa tá a bá jẹ́ ìmáàmù àáfà ustaz sheikh tá à ń kírun sáwọn èèyàn la eh, ọlọ́run tún wa ṣe ńlẹ̀ yorùbá o àwọn àáfàá fẹ́ẹ̀ lè máa jà sí òde olókùú torí pé nínú tí àwọn tí wọ́n máa ń jẹ tí wọ́n sọ wọ́n láwọn máa ń rí owó ń bi òde olókùú ju òde súná ọmọ lọ làwọn èèyàn máa ń rówó ń bi ìbàjẹ́ náà ju bí dáadáa lọ ntọ́ba jọmọ́ dáadáa èyàn rówó ń bẹ̀ lọ títí àfẹ́tọ́lọ́ba fowó bẹ̀ fún yàn téèyàn bá wá rówó ń bi dáadáa àwọn aláburú lè rí ìlọ́po ìlọ́po ẹni tó gba kọ́ńtíráàtì tó ṣe dáadáa yóò rí prọ́fìtì ṣùgbọ́n àwọn tó yẹ pé fẹ́ẹ̀kì wọn ṣe ń bẹ̀ àwọn ò rò pé àwọn rí prọ́fìtì ṣùgbọ́n lọ́wọ́ de àdáwó sí prọ́fìtì yẹn fún wọn ẹ̀yin ẹrú ọlọ́run ẹjẹ́ ọ yé wa pé afẹ́ kírun sókù la kìí ṣe owó àwọn aláàjì wa tí wọ́n ti lọ gbogbo ẹ̀yàn ọmọ ló kù tẹ́ ìbá sọ ọmọ bọ̀bọ̀ ẹ máa mówó ọpẹ́ wá ẹ máa mówó àdúrà wá rírí àmú àmú wa tàkàn dídùn àìwà sádákà ọlọ́run kó tún ọ̀rọ̀ wa ṣe ń lẹ yorùbá torí ń tá àfáà mi ọ jẹ kò tiẹ̀ ní béèrè ńtọ́lọ̀ àtànàbí fi ó béèrè kódà ẹni tí èkì gan tó pé wọ́n mọ̀ ládùúgbò pé ẹlẹ́bọ ni torípọ́mọ rẹ̀ wá mọ́sálásí àwọn àfọ̀wòtọ́lọ́ kírun sí la ọlọ́run kó tún àṣẹ ẹni tá a fọ́ ó sí la gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tí ìsìláàmù rẹ̀ bá rújú táwọn kan ní ẹlẹ́bọ ní kì í wá mọ́sálásí ṣọ́ọ̀ṣì ni máa ń lọ àáfà tó bá jẹ́ ni ọlọ́nkan ọmọ kírun sí la ẹni tó jẹ́ mùsùlùmí àwọn tó wá jẹ́ kọ̀rọ̀ rẹ̀ ká fún wọn àtọ́lọ́nlẹ̀ ṣùgbọ́n tó hàn sáwà ni pé àjọ ń kírun ni wàláì kò lè má kírun àjọ lọ yídì ni kódà ó tún lọ ájì àmọ́ yọ sàkàwá mọ́sálásí mùsùlùmí ní máa ṣe gbé léyìn sáàrin ìwọn atọ́lọ́wọ́ adá àwọn òní àmọ́ tọpẹpẹ àfi tọ́lọ́wọ́ bá fi hàn wá pé ẹlẹ́bọ ni o bó ṣe wá ń kírun náà wọ́n jọ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀jì ni o so tá a bá ti ká gbogbo nǹkan ẹmọ lọ́wọ́ á kírun sí la kí á ní nǹkan nítorí tó kà wá sọ jẹ gbèsè tọ́lá gbọ́dọ̀ kún òkú yẹn lọ́wọ́ tá a bá ti wá rí kókù jẹ gbèsè àwọn rìwáyà ala sahibikum ẹ kírun sí èèyàn yìí la níbi tí wọ́n bá ti rí gbèsè sàn tá a bá ti wá rí pẹ́ nìkan jẹ gbèsè nù tá a fi lè ṣe lóore nínú àwa tá a jọ wà níbi tá a ti fẹ́ kírun ó ti ṣẹlẹ̀ táwa náà fẹ́ kírun sókù láàrí adẹ̀rẹ́ èsì owó fún gbèsè tọ́jẹ́ tóye tá a bá àbá rẹ nìkan tó ní pé ẹ mọ̀wòrì ló ń gbọ́dọ̀ seven point two million ẹ mọ̀wòrì máa san gbogbo ẹ̀ adẹ̀rẹ́ pọ́ńtọ̀n ká kí ẹ ti pọ́kẹ́ fẹ́ fi ẹnu lásán so torí pọ̀ mọ̀ ìyá wa ìnáfsùlì mọ́mìn mọ́ alákọ̀ tó ń bì dáyé ní hàtà yókù dọ̀hán ẹ̀mí ìmọ̀rin wọn ó títí tí wọn ó fi bá san ẹ̀kọ́ mi nìyẹn fún àwọn gbogbo àwọn tá a wà nílé ayé kálukú wa ń jẹ gbèsè àwa tá a jẹ́ ustaz àwa náà ní gbèsè tá à ń jẹ èyí tá à ń jẹ lórí àwọn iléèwé wa èyí tá à ń jẹ lórí àwọn nǹkan míì tá a dáwọ́lé lórí kálukú wa ẹ jẹ́ níbi tá a máa kọ àwọn tá a jẹ́ ń gbèsè sí ó kọ wọn fóònù nọ́mbà wọn iye tá a jẹ wọn àwọn tá a bá ti san tiwọn ká máa fagilé tàbí ká kọ paid tàbí ká kọ settled àbáwọn èbó mi refunded àti san o àti dá padà o ìbáàjẹ́ lọ́gbà náà lọ fẹ́ kọ kọ̀dìdà fáàtùhù fáàtì kan tí ó yẹ pé eléyìí mo ti san àwọn tí mo jẹ rèé bẹ́ẹ̀ ṣe lè rí wọn rèé kódà tó tó sọ pé eléyìí Canada ló wà eléyìí UK ló wà eléyìí Ìlọrin ló wà eléyìí Lagos ló wà eléyìí Kano ló eléyìí Chicago ló wà táwọn èèyàn ó lè locate àwọn tá a bá jẹ lówó ẹjọ́ bá ṣe ń ṣe ọ̀rọ̀ gbèsè ńlẹ̀ Yorùbá ẹ̀kọ́ dàtó àwọn tá a bá wá ń jẹ lówó yìí bó ṣe wà nínú hadith anabi asalam jọ kẹta jọ kẹta àmọ́ update yẹ ẹn tá a bá ti san tiẹ ẹn tá a bá ti san àtọ update yẹ kó tún jẹ lówó bóyá déètì láàmú change ni o bóyá àmọ́ tún rí ráìtì ni o kò ní í dá kọjá pé jọ mẹ́ta mẹ́ta ọmọ lọ wá síyà wa kò ní í sí pẹ̀lú wa tá a la jẹ lówó tá a lọ jẹ wá nìkan ṣùgbọ́n àwọn tá a wà á jẹ lówó lọ pàtàkì jù ẹni ẹ̀kọ́ mi tún nìyẹn ibi tí ọba ti necessary ká jẹ gbèsè ẹ má jẹ gbèsè gbèsè é ṣe nǹkan rẹ̀ tí ìbá gbé gbèsè pé achievement ọ̀fẹ́ fi ṣe nǹkan pàtàkì má jẹ gbèsè fún pé ẹ̀yìn kí ló dé mọ̀kẹ́ fẹ́ ṣe ìnáwó ìnáwó tí ọba wọ́ ti gbèsè má jẹ gbèsè fún mo fẹ́ sọdún léyà mo fẹ́ ṣe túnú àwẹ̀ ọ̀rẹ́ mi kan fẹ́ sin mọ́ lọ́lé ọkọ̀ mo fẹ́ pé mi náà orí mi wà ń gbèsè ṣe ń tá a máa tọrùn bọ̀ àfi tó bá jẹ́ pé necessary torí pé gbèsè ìwọ̀n òbí ìmáàmù ó ṣèwádìí ta lókù jẹ́ o tó bá jẹ gbèsè wọn bá san eléyìí ní tọkàn ìmáàmù tó bá rí bẹ́ẹ̀ ìmáàmù fẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun mọ́kífù ìmáàmù náà lè jànáza ibo ni ìmáàmù ó dùn sí ọkùnrin ní obìnrin ibẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá di ẹpísódù one seventy seven one seventy six la parí asọ́làt ọlọ́njẹ́ asọ́làt yàtọ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh